kámọdé ah, ọmọ olúgbe mo dò sàdúdú ti dá ọmọ nígìrì lọ́gẹ̀jọ́ ńjọ mẹ́kẹ́ bá fojú kan dígí ńjọ náà ní bẹ́lẹ́dà rẹ̀ pàdé. ọ̀dà ń gbọ́ wọ́n ní bàbá àjọ tí mo yàn ẹlẹ́ẹ̀faramọ́. ó dùgbọ́n náà kó o ní bàbá ìjọ. èmi. ẹ̀mí ọlọ́run ló máa darí wa yíyan sí ìjọ lọ́rùn bàbá àjọ tó gbéṣẹ̀ bàbá mi lọ́yàn àwọn ọrùnmọlẹ̀ ló sì yàn eléyìí tẹ́ ẹ fẹ́ ṣe yìí náà ọrùnmọlẹ̀ lọ́yàn ń ti bá sọ ni ẹ mọ̀ yìí lóhùn padà. ó jùgbọ́n náà lọ dáwọ́ kúrò ń bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ là. wo àgbélébù òun àgbélébù kristu sí i. ìjọ ọlọ́run ló máa yan bàbá yìí. máa nu ẹ mọ́ mò ń bọ́ sọ̀rọ̀ ní ìsìn òyìn lóhùn padà ìwọ sọjú orí àgbélébù kan lọ wà sórí nígbà tí mo bá ṣe tán pẹ̀lú rẹ ọlọ́run tó sí olóhùn ọ̀mọ́ rí orí àgbélébù rẹ tó dúró sí ibẹ̀ ni wọ́n ti rí ọbọ̀ àbí kí n pé wọ́n fẹ́ kankan ọmọ àgbélébù rẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ó dùgbọ̀ náà ohun tí máa sọ ni mo ti sọ láìpẹ́ a ó yan bàbá ìjọ. tí ẹ bá dẹ̀ wò èmi ni wọ́n tujọ yín o bẹ́ẹ̀ ni mo sọ. mi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ láìpẹ́ a ó lọ báyìí jẹ a sì fi àmì ròyìn àtìlẹ́ lórí. kí ni sọmọ yìí mo ní ẹmọ yẹn bàbá àjọkàkẹ lẹ́yìn tí mo ti yàn ẹlẹ́lọ́rẹ́ yàn ẹ̀yàn wò bí ikú ló lóko bí pàkúté ni àjọ wò ẹ rí i pé fún ara mi ni wọ́n tu jọ nínú káàmọ̀ ìjọ máa kú àbí kí wọ́n máa ṣòjòjò àìsàn kí gbogbo wọn sì rẹ̀ dànù ìkọ́ ṣẹlẹ̀ ifá yàn fún yín àwọn onílẹ̀ wọ́n gbẹnu mi sọ̀rọ̀ pé ẹni báyìí ni bàbá àjọ ẹ̀yin ní ọ̀sán náà ń bẹ̀ ẹ lọ́ọ́ rẹ̀ ṣe ti yín wò kẹ́ wá fún tèmi ó ṣe ẹ lọ́ọ́ rẹ̀ gbẹ̀dì wù kẹ́ wo dé sí ó ṣe èmi ní jùjọ yín wọ́n bàjọ́ yín jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ. bẹ́ẹ̀ ẹ rí báyìí o wọ́n ti tọ́ mi o èmi ó tújọ o ẹ gbọ́ ẹ dúró tì mí ni o mo fẹ́ tújọ bí wọ́n bá ti lè pé ní tí mo fọwọ́ sínú àwọn ò mo tújọ ni.